Ahmed ojúlé mẹ́jọ ìyàwó mẹ́jọ ọmọ tó bá fẹ́ jogún ó máa lé màmá àti ẹ̀já délé ẹ sọ fún ọ̀rọ̀ àwọn aláfọwọ́ tí jẹ́ làwa máa ń sọ ìwárò ti tọrọ bí ẹni ìsọ ìsọkúsọ Cosby Kazeem Abimbola eyọ tí gbogbo èdè Ayọ̀fẹ́ Ahmed mi ọmọ tó bá fẹ́ jogún Ayọ̀fẹ́ Ahmed ojúlé mẹ́jọ ìyàwó mẹ́jọ ọmọ tó bá fẹ́ jogún ó máa lé màmá àti ẹ̀já délé ẹ sọ fún ọ̀rọ̀ àwàdà kòbò tí jẹ́là wà máa ń sọ ṣèwárò ti tọrọ òbí ẹ̀ ní ìsọ bàbá má ti gbógun sílẹ̀ látọjú ayé ẹni ọmọ ni kó dàgbà mọ́tẹ́ kó náà kó lè kọ́ ọ̀rọ̀ àwàdà kòbò tí jẹ́là wà máa ń sọ ṣèwárò ti tọrọ bí ẹni ìsọ ìsọkúsọ ẹ wo wá bẹsẹ wo wa o presenters ni àti fújìmù sísàánú àtàwọn mákẹ́wì o àwa ni sẹ́ẹ̀tì àwa mo lẹ́jọ́ lọ́wọ́ àlàyé má fẹjọ́ pa mí so ti gbọ́ pé wọ̀fà lẹ́nu tó wẹ lẹ́nu ló lè sọ owó tòwó tòwó yẹ kó mọ níwọ̀nba àbáláròyè lálàyé mi máa ń kà ní ìjọba ló ń kàbọ̀ jẹ̀ sọ́rọ̀jọ́ òrùké gbogbo. àwọn tó yẹ kí sẹ́ńtà sí o. àrò àwa mo ṣe sá. àyọ̀ bá mi akéde èso lẹ́nu sẹ́wà làwọn àròjọ. kọ́fọ́ọ̀mù yóò sì ti sẹ́ẹ̀nu wá ń ṣe ló máa ní. wọ̀fà lẹ́nu tó wà lẹ́nu ló lè sọ. ṣùgbọ́n wòtòwòtòwò yẹ kó mọ níwọ̀nba. abáláròyè lálàyé mi máa ń kà ní. ìjọba ló ń ka bọ́jẹ̀ ìṣòro jọ òrùké gbogbo. Hmm. ó ti rí payọ́fẹ́ òwò àti máa gbọ́.